تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب عباد الله اعلموا أن الدعاء سلاح لا ينبو ومطية لا تكبو فهو زاد المتقين ودأب الصالحين عباد الله أسألكم هل من دعاء إبراهيم عليه السلام ما لا يستجاب إلا دعاءه لأبيه المشرك إن دل ذلك فإنما يدل على شفقته للناس وتعميمه في الدعاء واعترافه لأهمية الدعاء وتيقنه في استجابة الدعاء ولو طال عليه الأمد يقول الله سبحانه وتعالى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 ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير عباد الله هنيئا بنا معشر المسلمين قد ازددنا خيرا على خير خير شهر رمضان وخير مناسك الحج فتزودوا عباد الله الحج فإن خير زاد التقوى أدوكني يدولون أتدوكني يدولون يا قصير ọlọ́run ọba tí a dúpẹ́ fún yìí ni ọba tí ó ń kíyèsí wa láti ìjẹjọ títí di àsìkò yìí àyìn ọlọ́run ọba agbétítóbi fún àmọ́ pàtàkì oore tó ń ṣe fún wa ajẹ́rìí níjẹ́rìí pé kò sẹ́ni ní sámà àti ní ilẹ̀ àyàfi ọlọ́run ọba Allah wa ta'ala bákan náà la ikú ya níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrúsàn ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ ní ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà bákan náà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yẹ ẹrúsàn ọlọ́run àdúrà ṣe pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé wa mùsùlùmí àdúrà in tó tóbi ni in tó ṣe pàtàkì ni in tó ṣe pé téèyàn bá ń ṣe é àpèjúwe èèyàn dàbí ìgbà téèyàn ń dáko téèyàn wá ń gbin irúgbìn sínú rẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní yọ èso tí ń méso jáde wọ́n tó gbìn àtẹni tí ń rí kọjá lọ gbogbo wọn náà ni wọ́n ṣàǹfààní rúṣà tọrọ àdúrà lóòrèkóòrè kí a tọrọ tí ọba ọba tọ́lá rẹ̀ ọba sísàdúà wa kò sú ọlọ́run ìmọ̀ tọrọ orí lọ́dọ̀ ọlọ́run bó ti wulẹ̀ kí n tọ́ ń tọrọ bó ti wulẹ̀ kó pọ̀ tó kò lè sú ọlọ́run subhanahu wa ta'ala ìyá wa Aisha radiyallahu anha wọ́n gba ìgbà wọ́rọ̀ láti ọ̀dọ̀ òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ló jíṣẹ́ ọlọ́run ọba sọ wípé gbogbo ìgbàkígbà tẹ́ bá ti ń ṣàdúà ẹ máa ṣàdúà yín lákòóyàwó ẹ máa ṣe àdúà yín ẹ fẹ́ lójú ẹ tọrọ nǹkan púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ẹ tọrọ oore fúnra yín ẹ dáadáa fúnra yín dáadáa tayé àti alkiyama bó ti wulẹ̀ kó pọ̀ tó dájúdájú kó lọ mọ̀ pé ọlọ́run ọba tó dá ọlọ́run tọrọ lọ́dọ̀ rẹ̀ kì í ṣẹ̀dá ẹ̀dá ọmọnìyàn béèyàn bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀dá ó tọrọ lẹ́nìí ó fún ọ ó tún dọ̀la ó tún fún ọ ó tún dọ̀tún la ó tún fún ọ ó tún dijọ́ mẹ́rin ó tún fún ọ tó bá dijọ́ karùn-ún bí ọ̀bá ní kọ́ ọmọ wá ara rẹ náà ò ní fẹ́ lọ́dọ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n ọba tó dá wa ọlọ́wọ́n ọba kò rí bẹ́ẹ̀ o ọba tó wù ú ká máa pe òun ní gbogbo ìgbà ni ọba tó lóore tó pọ̀ lọ́dọ̀ tó sì ṣe tán àti tawa lórí orí tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin arúsàn ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì jẹ́ àríkọ́ṣe dáadáa fẹ́mi àti ẹ níbi pé tá a bá ń ṣàdúà ká mọ̀ ṣàhùn ẹnu gbogbo ibi tá a bá fẹ́ kí ọwọ́jà àdúà wá dé ẹ̀jẹ̀ àmọ̀ràn ti sọ débẹ̀ tá a bá ń bẹ lọ. ànábì sallallahu alayhi wa alihi wa sallam nínú ìgbàwọ̀ ọ̀rọ̀ àfáwa Anas ọmọ Malik Anas yìí ọ̀kan náà àwọn sàábí ń ṣe ọlọ́run ni ó gbé ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa púpọ̀ odidi ọdún mẹ́wàá ló lò lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó nínú àdúrà tánàbí máa ń dún nímọ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tánàbí sábà máa ń ṣe kò náà ni pé allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar òjíṣẹ́ ọlọ́run máa ń tọrọ àdúrà púpọ̀ pé èrè ọlọ́run ọba oore ayé ọlọ́run ṣe fún wa oore alkiyama ọlọ́run ṣe fún wa kó o tún là wá níbi ìyanu náà àwọn àdúrà tánẹ́bí ń wọ̀nyí pàápàá jùlọ eléyìí tí a ké fún wa yìí di nǹkan mẹ́ta lànàbí tọrọ nínú àdúrà ẹ̀yọkàn sòyẹn túmọ̀ sí pé tó bá fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ̀jẹ́ dandan kan wá dúró lórí bóyá torí kó rò pé bóyá tó bá tọrọ gbogbo ń tọ́ gbé síwájú ẹ̀ torí pọ̀ bá tó lágbára àti lè ṣe ni ànábì tọrọ nǹkan mẹ́ta nínú àdúrà kan ṣoṣo ó tọrọ òrìlẹ ayé ó tọrọ orí alkiyama ó tún tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run kó la òun níbi ìyanu náà jẹmọ́ àbẹyẹn bá lè tọrọ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìtọlọrun bá gbà fún yẹn kò sádùá mọ́ àdúrà títán ló fi jẹ́ pé àdúrà tánàbí sallallahu alaihi wasallam bá ṣe bẹ́ẹ̀ yẹn bá wo àdúrà títí èyí ó rí pàfà nẹ́bí sallallahu alayhi wa ṣe tó ànẹ́bí sallallahu alayhi ànẹ́bí ní rẹ ọlọ́run orí ayé ọlọ́run ṣe fún mi bọ́lọ́run bá taari orí ayé síyàn tó fi sàánú èèyàn ìsẹ̀mí ajásírọ̀nù ìntẹ́ bá fẹ́ náwọ́ sí àdìrọ̀rùn èèyàn ó jẹ nírọ̀rùn mu nírọ̀rùn èyàn ọ̀nà nírọ̀rùn èyàn ó lò nírọ̀rùn kò tún wá ní fi àárẹ̀ lò sẹ̀mí abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan wa níbi ọ̀rọ̀ kan péré ẹwà dúró ìtumọ̀ tó kó sínú Allahumma rabbana atina fid dunya hasan bọ́lọ̀ ń bá ṣe dáadáa ayé fún yàn àwọn ọmọ èèyàn ò wúlò èèyàn ò ní kàbánújẹ́ lára wọn bẹ́ẹ̀ sì ni èèyàn ò ní kàbánújẹ́ lára àyàwó èèyàn ò ní kàbánújẹ́ lẹ́nu iṣẹ́ bọ́ bá ti ń lù yóò máa dún bọ́ bá ti ń fà á yóò máa tóra wọn lànàbí pa gbogbo ẹ̀ pọ̀ sínú ọ̀rọ̀ kan wípé àti náà fi dúnìyà hasana wa fil akhirati hasana bákan náà ànábì àtúnbẹ̀ ọlọ́run pé ọlọ́run tó bá rí jọ́gbé dalkiyama dáadáa jọ́ náà ní kò pè ní tiwa tó gbé jọ́gbé dalkiyama ẹlòmíì bí ọba tiẹ̀ kọ́kọ́ wà lìjẹ́ náà yọkọ̀ jìyà nínú bí ọba ọkọ wà lè jẹ́nà yóò kọ́kọ́ sẹ̀sìn náà lànàbì fi tọrọ pé dáadáa ọjọ́ gbẹdẹ kìyàmà má jẹ́ àṣẹ̀sìn kò tó kẹwàá níjọ́ náà wọ́kìnà àdàbẹ̀nà ẹlòmíì wa máa ń bẹ tí ọba wà lè jẹ́nà yóò kọ́tọ́ náà èrè ọlọ́run má jẹ́ àgbóòrùn náà sọ wà níbi ìyá náà àdúrà nàbì sallallahu alayhi wa sallam àdúrà tó kún àkúyàwó ni sọlọ́fi wípé nínú súnà àdúrà ṣíṣe òun náà ni ká mọ̀mọ́ sí ahun ẹnu bàbá ń tọrọ ọ̀kan lọ́dọ̀ lọ nítorí pọ́lọ́hún ọba wa yìí ọba alágbára ni ọba àlèwí lè ṣe ni kò sí ní tó kọ́ lágara láti lè ṣe fún wa ọlọ́mọṣẹ́ gbàdúrà wa. ẹ̀yin ọ̀rùsàn ọlọ́run ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ púpọ̀ lára àwọn ànábì ọlọ́run lérí bí wọ́n ṣe máa ń bẹ lọ́run lérí bí wọ́n ṣe máa ń ṣàdúrà ànábì Muhammad sallallahu alayhi wa sallam a máa wáṣọ lọ́dọ̀ ọlọ́run níbi nǹkan mẹ́rin kan ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbàlà nábì sì sábà máa ń tọrọ ní máa ń wáṣọ lọ́dọ̀ ọlọ́run níbi nǹkan mẹ́rin náà jẹ́mọ́ àtàbá wa wo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin wọn bọ́n bá ní kémi àti ẹ̀ kásàárọ̀ kásàdúà látàárọ̀ dalẹ́ àwọn aburú tá a fẹ́ aburú tá a fẹ́ aburú tá a fẹ́ jẹ́mọ́ bá a bá ṣe látàárọ̀ dalẹ́ gbogbo ń tà tọrọ ò jáde kúrò níbi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin kí ni nǹkan náà anabi yóò ní allahumma inni a'udhu bika min jahdi libala àkọ́kọ́ nìyẹn anabi yóò ní ìrẹ́ ọlọ́run ṣọ́ mi níbi àdánwò àmìwò ìdààmú ìfòòró tí bá ní táwọn èèyàn wà káwọ́ lérí pé ṣé lágbájá náà ló wá dà báyìí anabi yóò ọlọ́run ṣọ́ mi bẹ́ẹ̀ ṣe mọ̀ pàdùn àwọn in tó pọ̀ ló sínú ẹlòmíì ẹ rí ẹ sì bù sẹ́kùn sí lágbájá náà nìyí ó lè jẹ́ àárẹ̀ ó lè jẹ́ ìfòòró ó lè jádánwò kan ló ṣẹlẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì ànábì ó sọ pé rẹ ọlọ́run ṣọ́ mi wọ̀dẹ́rìkì ṣàkọ́ orí ibú bí bá ń lọ wájú mọ̀jẹ̀ ń bá wọn bí bá ń bọ̀ lẹ́yìn mọ̀jẹ̀ ọba mi ànábì a máa tọrọ àwọ̀sọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ànábì ó sọ pé wàsú ìlkọ̀dọ́ àkọọ́lẹ̀ bú wájú kò lè wà lérí o àkọọ́lẹ̀ náà ibi tá a fi ti sí náà ànábì ní ìrẹ ọlọ́run àkọọ́lẹ̀ bú wájú kò lè mi lérí ẹlẹ́ẹ̀kẹrin ànábì ní wàṣẹ̀mẹ́ tẹ́tì àdá gbogbo ntọ́ta ó fi mọ rẹ́rìn-ín tínú ọ̀tọ́ ó fi mọ dùn lé mi lérí ọlọ́mọdé ṣe àdúrà mẹ́rẹ̀ẹ̀rin yìí ànábì èyí ṣe sallallahu alayhi wa alihi wa sallam a sì rí pé gbogbo àdúrà tèmi àti ẹ fẹ́ ṣe tá a fẹ́ wàṣọ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ tán bá ní àṣẹ látàárọ̀ dalẹ̀ kò lè jáde kúrò nínú mẹ́rẹ̀ẹ̀rin gbogbo nta sọ pé kọ́lọ́run sọ wà ń so ìdí nìyí tó fi jẹ́ pé a máa ń ṣe ara wa lójú kòkòrò àsóore tó pọ̀ ó ń bẹ níbi kákẹ́kọ̀ọ́ nípa àwọn àdúrà tánàbì máa ń ṣe ká dún ní ma ká máa ṣe é ká jìnà sáwọn àdúrà tá à ń ṣe táwọn bí wá léèrè gan pé kí ni túmẹ̀ ẹ̀ tí wọ́n gan ọmọ túmọ̀ tó ń ṣe ẹ̀yin ọlọ́sìn ọlọ́run ẹ ká lọ wo àdúrà nabi Ibrahim aleyhi salatu wa salam anabi Ibrahim ó ń bẹ ọlọ́run ó ní ìrẹ ọlọ́run inú ìlú tí mo wà ń bẹ̀ yìí bá mi sọ di ìlú fọkànbalẹ̀ àjẹ́ wípé tèmi àti ẹ̀dá bá ń ṣàdúrà fúnra wa ẹ̀mẹ́jà gbàgbé orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ ẹni tí ń ṣàdúrà fúnra rẹ̀ wọn lẹ́nìkan ṣàdúrà ń jọkàn ti da bí nàìjíríà bá bàjẹ́ kó bàjẹ́ ẹni òróró sọ̀rọ̀ dáadáa tó bá ronú sí dáadáa yóò mọ̀ pé bí nàìjíríà bá bàjẹ́ kò lè dáa fún ọmọ bẹ́ẹ̀ bọ́ bá sì ń dáa fún bẹ́ẹ̀ àwọn tí fún bẹ́ẹ̀ náà ni ó gbà ń tó agbúdọ̀ agbúdọ̀ ṣàdúà fún ìlú tá a fún àdúgbò wa nítorí pé ìfọ̀kànbalẹ̀ ikú náà yẹ anabi ibrahim alayhi salatu àdúà tó kọ́kọ́ gbé síwájú ọlọ́run òun náà ni pé èrè ọlọ́run ọba inú ìlú yìí bá mi ṣe nílùú ìfọ̀kànbalẹ̀ ìyẹn nílùú wọ́n á sọ mi làmí èmi àti gbogbo ọmọ tí ń bàbí láyé mọ̀ sí wálẹ̀ lẹ́bọ̀ anabi ibrahim ṣàdúrà fúnra rẹ̀ ó tún ṣàdúrà fún gbogbo àrọ́mọdọ́mọ rẹ̀ sòyẹn túmọ̀ sí pé tèmi àti ẹ̀dá bá ti ń ṣàdúrà bó ti wulẹ̀ kí ìta ń fẹ́ yẹn ó tóbi lẹ́mìí wa tó bọ́ ti ń ṣe mọ̀rántí àwọn ọmọ rẹ̀ bọ́ ti ń ṣàdúrà kan fúnra rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ torí pé mélòó mélòó lórúkọ tó dáa tó jẹ́ pé àwọn ọmọ ló padà fowó kan jẹ́ ọkọ mi ń bẹ̀rẹ̀ ní tó jẹ́ pé ọkọ tó dáa ni lánàá bẹ́yàn bá dáa ní ìsìn ẹlòmíì ní ẹ̀dá kan ẹ̀ mọ̀sán ọmọ bíi ẹ̀ mọ̀sán bíi torí pé àwọn ọmọ ti ba ọkọ rere tí bàbá wọn fi lẹ̀ nínú ẹ̀kọ́ àdúrà bàbá tí ń rántí ṣàdúrà ara wa ká máa ṣàdúrà fún àwọn ọmọ wa ká máa ṣàdúrà fún àwọn àrọmọdọ́mọ wa ànábì Ibrahim ní ọlọ́run làmì kó o sì la àwọn àrọmọdọ́mọ mi kúrò níbi ẹ̀sìn bọ̀rìṣà nítorí pé òòṣà àti àwọn ìlànà ìṣùwọ̀n yìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ló ti sọnù wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà wọn ò ti kún ọmọ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìlànà mi irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ náà làwọn èèyàn mi gbogbo ẹnikẹ́ni tó bá sì takun tí mo gbé lọ́wọ́ ọlọ́run dákun mọ́ wo ohun tí wọ́n ṣe bá ń foríjì wọn ẹ wà anábì Ibrahim alayhi salatu wa salam anábì Ibrahim ò rí sí kò fẹ́ kí ẹnìkan kó jìyà àwọn tó bá tún láwọn ò ṣe tèmi náà ọlọ́run dákú bá ń kọ́ wọn máa ṣe bá ń forí jì wọn lóbi jẹ́ pé àfa tó ń ṣe wáàsí kò nídìí ó ṣe pé mélòó mélòó lẹni tó ń ṣe pálapàla lẹ́ni nínú ọmọ mélòó lẹni tó ń ṣe pálapàla nínú ẹni tó súnmọ́ ẹni tó bá sì dọ̀la ó lè yí padà kó sì padà dèyàn dáadáa lóbi jẹ́ pé tá a bá ń ṣàdúrà ẹ má jà á máa nínú orí ọlọ́run kámọ́rò wípé lágbájá kò lè dáa fún lágbájá kò lè ṣetán ọlọ́run láyé ẹjá máa bẹ lọ́hùn kọ́lọ́n kó bá yí padà sí dáadáa yálà nínú àwọn ọmọ ni àbí nínú àwọn tó súnmọ́ wa. anabi ibrahim alayhi salatu wa salam ó tún bẹ lọ́hùn pèrè ọlọ́hun àwọn ará ilé mi apá kan nínú wọn mo mú wọn lọ sí ilẹ̀ kan tó ṣe wípé bẹ́ẹ̀ yẹn bá gbé nǹkan síbẹ̀ kò léwu ní ẹ̀gbẹ́ ilé abọ̀wọ̀ tí ṣe kàábà. rí ọlọ́run àwọn tí mo mú hajar àti ọmọ mi ismail kábà lè máa fún rí ọlọ́run ní ọlọ́run dákun jẹ́ kẹ́mi àwọn èèyàn ó dá gọ̀rọ̀gọ̀rọ̀ síbi tí mo mú wọn ibi tó ṣe wípé bí wọ́n fún yàn nílẹ̀ ẹbẹ̀ lọ́fẹ̀ẹ́ gan kò sẹ́ni tí ó ni. kìí tún ṣe àpáta rú àwọn àpáta wa báyìí tó tún da ẹlẹ́ẹ̀kejì wọn ò lè gbin nǹkan síbẹ̀ kó wù àṣálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kò sómi gbogbo tó lè attract àwọn èèyàn tán fi lè wá settle síbẹ̀ kò sí síbẹ̀síbẹ̀ ànábì Ibrahim kò jákàn nínú orí ọlọ́run àní ìrẹ́ ọlọ́run ibí yìí sọ dibi tí gbogbo èèyàn máa wá Ibrahim ò ṣèṣì ronú wípé ah ṣèkèṣe pé mo fẹ́ dágbára ọlọ́run o ebi èyàn ò lè wá bí láyé gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń ro àwọn nǹkan kan nínú àlámọ̀rí rẹ̀ pé ah, sọ́lọ́ ń sì lè ṣe báyìí mọ́rù bẹ́ẹ̀ mọ́ nítorí pé anabi Ibrahim aleyhi salatu wa salam tó bá rò bí wọn náà ṣe ń rò níjọ́ náà kò ní ṣàdúrà yẹn torí pé kí ló fẹ́ fa ẹ̀mí àwọn èèyàn wá sí Mẹ́kà nígbà náà kí ni kí ló wà ń kò sómi ń wọn ò lè sọ̀gbìn kó wù ń oòrùn tó tún wá mú hàn débi wípé ọfẹ́ lè ọfẹ́ lè yọ ara èèyàn tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi ibrahim alayhi salatu wa salam ó mọ̀ pọ́lọ́n lòún pè iṣẹ́ yẹn torí pọ́lọ́n ọba yìí ala kulli shay'in qadir gbogbo nǹkan ló lè ṣe obìnrin tá mú lọ sílé ìwòsàn tí wọ́n ní kò lè bímọ láyé tá bá sọ bẹ́ẹ̀ sọ pé ẹ ti gbọ́ ṣùgbọ́n ẹ má gbà délẹ̀ nínú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lọ sọ yẹ tọ́lọ̀n bá ní yóò bímọ yóò bímọ ẹni tí wọ́n ní ò lè jẹ́ nǹkan kò lè ṣe nǹkan kan kò lè ṣe gbá mọ́ kò lè ṣàwo kéèyàn nítorí pé ibi táwọn Ibrahim ń bẹ lọ́run sí ilẹ asálẹ̀ ń sọ fún péré bá mi sọ ààyè yìí di ààyè àwọn èèyàn máa bákan náà di ààyè la'allahum yashkurun ká bá lè dúpẹ́ fọlọ́ ẹ̀yin arúsàn ọlọ́run ibi tá a ní tábà gbé nǹkan sí kò léwu bó o la ṣe tó wá ń sọ pé kọ́lọ́hún sọ̀bẹ̀ di ààyè àwọn nǹkan eléso tó dára jù láyé ṣùgbọ́n nabi Ibrahim alayhi wa salam kò séye méjì nínú ọlọ́run lérí pọ́lọ́wọ́n ọba yìí ọba lè wí lè ṣe lọ́nà kò sí tí ò lè ṣe tó dọwọ́ èmi àti ẹ bàbá ń ṣàdúrà má kódà kí ọmọ ènìyàn ó lérò pé nǹkan yìí ò ṣeé ṣe kì í ṣe èèyàn ló ń bì ọlọ́run ló ń bì ó tọrọ lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ọlọ́run ọba adẹ́dá ló ti tọrọ má ṣe lórí tó bá gbé síwájú ọlọ́run ọlọ́run tó dá wa náà ọlọ́run máa ń wo gbá àyà wa tá a bá ń ṣàdúrà bó lọkàn rẹ ṣe rí nígbà tó ń pọ̀ sọ́kàn rẹ ẹ jẹ́ ká lọ mọ̀ pé àdúrà tí ẹ rí hun ìdà kan ni tí kìí dógùn ìdà kan ni tí kìí kú lẹ́nu sẹ́wọ̀n kígbà mí ń bẹ tí ìdà bá ti kú lẹ́nu bẹ́ẹ̀ bá fi gé nǹkan kò ní gé ṣùgbọ́n àdúrà ìdà rẹ̀ kìí kú lẹ́nu láíláí tọ́ bá fi gé nǹkan yóò padà gé nǹkan ìwọ ni kò yẹ gbàgbọ́ rẹ wò nígbà tó bá ń bẹ lọ ẹṣin kan ni tó ti pé tọ́ bá sáré sáré sáré sáré sáré kìí rẹ̀ bẹ́ẹ̀ sì ni kì í ṣubú òun náà ni àdúrà àdúrà tẹ rí yẹn òun náà ni táwọn olùbẹ̀rù ọlọ́run bá gbójúlé òun náà ni táwọn ẹni ọlọ́run tí wọ́n faratì wọn ò ní nǹkan míì ju àdúrà lọ lóbi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti mọ̀ pé òun ò fẹ́ kẹnu bọlẹ̀ òun ò fẹ́ sóògùn òun ò fẹ́ ṣẹbọ àdúrà ni ó mú lọ́kùnkùn eléyìí ni ìṣesí àwọn olùbẹ̀rù ọlọ́run eléyìí ni ìṣesí àwọn olùpayà ọlọ́run ẹ̀yẹ orúsàn ọlọ́run ó wá dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa tá a bá ń ṣe àdúrà ẹ jẹ́ kí a sẹ́rí àdúrà wọn sí ọ̀dọ̀ ara wa ká sẹ́rí rẹ̀ sọ́dọ̀ àwọn ará ilé wa ká sẹ́rí rẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ wa ká sẹ́rí rẹ̀ sórílẹ̀ wa ká sẹ́rí rẹ̀ sáwùjọ wa eléyìí ni àdúrà èyí tó dára jùlọ lóbi jẹ́ pé láwùjọ wa lẹ́ni tẹ́lẹ̀mí bá ń ṣe àdúrà láti alẹ́ dilẹ̀ mọ́ ọ̀tá ni olúwa fọ́ lójú fọ́ lójú sanigo sanigo dalẹ́sẹ̀ dékọrọ ọ̀tá mi kó àà nígbà tó lọ́wọ́ ìwà ṣe tọ́gì tó mọ gún yàn gún káàkiri èyí ló sì máa ń jẹ àwọn obìnrin ah bẹ́ẹ̀ bá gbọ́ àdúrà yẹn ọ̀tá mi fọ́ lójú ọ̀tá mi dékọrọ dékọ ṣe lẹ́sẹ̀ dékọ ṣe kọ̀ wá ní rójú ṣàdúrà kankan fún rẹ̀ eléyìí ni nǹkan tó wọ́pọ̀ láwùjọ lẹ́nu kódà àwa mùsùlùmí mi ìwà náà àti ti kọ́sẹ̀ọ́ náà nígbà bá ní kẹ́lómi ọ̀sán àdúrà ó ti mọ ibi tó ń wọ́n ti yí ti àwọn èèyàn ọlọ́run àwọn ọ̀tá wa tí wọ́n bá ń lọ wọ́n máa já sẹ́sẹ̀ kẹ́sẹ̀ wọ́n máa já sósì kójú wọ́n máa fọ́ káwọ́ pa wọ́n máa rọ sí ọlọ́run sọ pé nítorí fẹ́ ṣe fún un èyí tó ń sọ yẹn ó lè má jẹ́ tọ́lọ̀ fẹ́ ṣe fún tààrẹ̀ lóbi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam èyí tánàbì máa ń ṣe ládùúrà fọ́ta púpọ̀ ànábì ni ọlọ́run ṣe wọ́n bọ̀ bá ṣe fẹ́ ntọ́ bá tọ́ sí wọn ọlọ́run kò ṣe pẹ́ torí pé bóòlù èèyàn ṣe fẹ́ wà láyé tọ́lọ́run bá ṣe dáadáa fún ọ tó ní lọ́ta lázìm tó gbọ́dọ̀ lọ́ta ṣùgbọ́n lọ́run ni kí wò ó dojú kọ kó máa bẹ̀ tọ́ ọ bá ti ń bẹ lọ́run tọ́lọ́run bá ti ń gbàdúrà rẹ o ti borí ọ̀tá náà ṣùgbọ́n lómi lẹ́ni kò ráàyè bẹ lọ́run mọ́ ẹ̀dú àwọn lè ń ṣe àwọn ọ̀tá náà ìṣẹ́gun ọ̀tá náà à ọ̀ bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n ó sàrànṣe fún ọ tọ́ bá ti ń bẹ lọ́wọ́ àrànṣe ọ̀tá ọmọ pọ tọ́ bá ti ń bẹ lọ́wọ́ àgbéga ọ̀tá ọmọ pọ tọ́lọ́n bá sì ti gbàdúrà rẹ tẹ́pà gbéga ọlọ́run ló ṣe fún ọ ọ̀tá òye lágbára lérí rẹ tòdí ni tó fi jẹ́ wípé káwa mùsùlùmí ká tún lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ń ṣe àdúrà ká má dà gẹ́gẹ́ bí àwọn tó ṣe wípé gbogbo ìgbà ayé ń ṣe wọ́n wọn ò ládùúà kankan mọ́ ju pa ayé aye sàwọn ayé ń sàwọn ọ̀tá àwọn ọ̀tá ẹlòmíì gẹ̀rẹ̀ kankan ṣe oníṣẹ́rẹ̀ ẹni tó mú mú kú mu yó tó gbọ́kadà tí ń sáré tọ́wá ṣubú tí gbogbo ẹnu ẹ̀ wá bó ọwá ní ìyáálé ìyá àwọn ló ń ṣe o ẹ̀dá kùtà ló ẹ̀rọ kò ṣe ó ló ń ṣe rẹ̀ ẹ jẹ́ ká dojú àdúrà wa kọ ọ̀dọ̀ ọlọ́run ká tọrun tá à ń fẹ́ ìyẹn ni kó pọ̀ nínú àdúrà tá à ń bá ṣe bó tilẹ̀ jẹ́ wípé a sọ wípé àwọn ẹni ibi ọ̀tá ò sí àmọ́ tó bá ti ń tọrọ dáadáa lọ́dọ̀ ọlọ́run kò sì mọ bẹ́ẹ̀ lọ́run pé ọlọ́run ọba máa fi tiwọn yẹn kẹ́yìn àdúrà ni má fi sàkọ́kọ́ ẹ máa wọ àwọn àdúrà àwọn ànábì ọlọ́run tó bá fẹ́ parí ẹ̀ tán ló sọ pé fansurna ala alqawmil kafirin mo ti kọ́kọ́ tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa ọlọ́run fi wá jẹrí àwọn alábòsí ṣùgbọ́n kì í ṣe ìyẹn làkọ́kọ́ ìtọ́ ń fẹ́ yẹn ni kò kọ́kọ́ ti síwájú ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́run ẹ̀yẹrú sin ọlọ́run àdúrà yìí ó jẹ́ ẹ̀kọ́ tá a kọ́ látara àwọn ànábì ọlọ́run abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọlọ́run mọ́ṣẹ́ ṣe àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yẹrú sin ọlọ́run akíra wa kú oríire tí ń gun oríire fún wa nínú Islam oríire kan òun ni oṣù Ramadan tó kọjá lọ oríire mi ẹ̀yẹrú sin ọlọ́run ó tún ní oṣù hajj tá a ti wọnú ẹ̀ báyìí a ti wà nínú oṣù hajj báyìí shawwal dulqaada dulhijja àwọn oṣù hajj ni téèyàn máa fi ṣiṣẹ́ hajj èmi àti àti wà nínú oṣù hajj oríire ńlá tún lélẹ́yìn ìkan jáde oríire mi tún wọlé abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó máṣe àmàṣe àlékún oríire wa nínú ẹ̀sìn o kọ́ mọ́ mu àkúrò lójú ọ̀nà islam wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. الحمد لله الذي وعد ووفى وتوعد وعفى وأمر بالدعاء وضمن الإجابة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الأخيار أما بعد فيا عباد الله اعلموا أن الحج من أركان الإسلام الخمسة ويشتمل فيه أنواع العبادات القلبية والبدنية والمالية وهو محفل إسلامي كبير يتجلى فيه تماسك المسلمين ووحدتهم وعزهم على غيرهم وتضرعهم إلى الله تعالى عباد الله نحن في أشهر الحج فمن نوى الحج هذا العام فعليه أن يحترز من جميع المخالفات المنافية لكمال حقيقة الحج ذلك بأن الأصل في أعمال الحج الاتباع والتعاسي بالنبي صلى الله عليه وسلم لقوله عليه الصلاة والسلام لتأخذوا عني مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد حجة هذه عباد الله إنه من المفهوم الخاطئ عند بعد الحاج التوكل بالخروج إلى الحج بغير زاد كلا عباد الله فإن حقيقة التوكل عند العلماء المحققين هو القيام بالأسباب والاعتماد بالقلب على المسبب يقول العلامة ابن عثيمين رضي الله رحمه الله ينبغي أن يكثر أن يكثر من النفقة ومتاع السفر ويستصحب فوق حاجته من ذلك احتياطا لما يعرض من الحاجات قال عبد الله بن عباس رضي الله عنهما كان أهل اليمن يحجون ولا يتزودون ويقولون نحن المتوكلون فإذا قدموا مكة سألوا الناس فأنزل الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وتزودوا فإن خير الزاد التقوى قال سعيد بن نصير سألت سفيان بن عيينة رحمه الله فقلت يا أبا محمد عندنا قوم يلبسون الشعر ويحجون يلبسون الشعر ويحجون ولا يتزودون ويزعمون أن من حمل الزاد فليس بمؤمن فقال كذبوا هؤلاء أعداء السنة لا تجالسوهم ولا تحدثوهم عباد الله لا سيما الذين يقصدون بيت الله الحرام هذا العام احذروا من المخالفات العقدية التي تنافي كمال التوحيد من تعليق التمائم حرزا من جهد البلاء عند قدوم بعض الحجاج الحج ذلك بأن ذلك بلغنا من بعد المشعوذين الكهنة أنهم كانوا يقدمون التمائم لبعض الحجاج ليسلموا من حوادث الحج التي وقعت في العام الماضي عباد الله اعلموا أن من قدر الله عجله في الحج لا يموت في غيره ومن لا فلا وأن تموتوا عباد الله مسلمين مؤمنين موحدين خير لكم إن كنتم تعلمون فتعليق التمائم عباد الله شرك لقوله صلى الله عليه وسلم إن الرقى والتمائم والتولة شرك وأن رسول الله صلى الله عليه وسلم أقبل إليه رأط فبايع تسعة وأمسك عن واحد فقالوا يا رسول الله بايعت تسعة وتركت هذا قال إن عليه تميمة فأدخل يده فقطعها فبايعه

ó sì ṣèlérí pé wọ́n máa jẹ́ pé wá àjẹ́rìí pé kò sẹ́ni tí jọ́sìn tọ́sí àfòun bẹ́ẹ̀ sì ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú san ọlọ́run ní òbíṣẹ́ ọlọ́run ní pẹ̀lú ẹ̀yẹ ẹ̀rú san ọlọ́run a ti wà nínú oṣù hajj ẹ ká lọ wípé iṣẹ́ hajj orígun kan ló nínú àwọn orígun márùn-ún nínú orígun Islam hajj ṣíṣe ó kó àwọn ìjọsìn oníranran sínú ìjọsìn àfọkànṣe ó ń bẹ nínú iṣẹ́ hajj ìjọsìn afọ ó ń bẹ nínú iṣẹ́ hajj ìjọsìn ó ń bẹ nínú hajj ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá gbèrò hajj ó dídí ìran ìjọsìn mẹ́ta òun kó ń fẹ́ ṣe ló fi jẹ́ wípé bọ́ọ̀ bá ro ìjọsìn àfọkànṣe ó yẹ kó o ro owó tọ́ náà bọ́ọ̀ bá ro owó náà ó yẹ kó ro ìdààmú tó ṣe ló fi jẹ́ pé tó bá ṣiṣẹ́ hajj tún àníyàn ṣe gbogbo àwọn nǹkan tó lè bá ṣe hajj wa jẹ́ ẹ jẹ́ ká gbìyànjú ká sá fún ká jìnà sí torí pé bá a ṣe ń fi àníyàn sin lọ́hùn nínú hajj bẹ́ẹ̀ náà là ń fara sin lọ́hùn bẹ́ẹ̀ náà là ń fowó sin lọ́hùn òsibí èèyàn ṣe jẹ́ èèyàn ńlá tó jẹ̀mọ́ òsibí èèyàn ṣe jẹ́ ọlọ́lá tó kọ́dà kó tó kó ní pírẹ́sìdẹ̀ntì gbogbo ilé ayé bẹ́ẹ̀mi ó ṣe tàwáàfù lónà ó tàwáàfù ìwọ tó jẹ́ nǹkan kan bó ṣe tàwáàfù bẹ́ẹ̀ náà lónà ó ṣe tàwáàfù pírẹsidẹ́ǹtì mi ń bẹ tó bá fi ẹsẹ̀ rìn rí bẹ́ẹ̀ nínú ilé kódà ẹlòmíì inú ilé tí ń gbé kẹ̀kẹ́ kan tún bẹ tí ó tún máa gbé káàkiri inú sí tẹ̀rọ sùmọ́tọ́ bá fẹ́ ṣe tawaf tí ìbáṣepọ̀ dálẹ́sẹ̀ o ọ̀nà rúbá ẹni ọmọ tawaf àpọ́nlé tí wọ́n lè fún ọdẹ wọ́n lè ní káwọn èèyàn sún mẹ́yìn nígbà tí wọ́n bá ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí president ẹ má ṣe fi ṣe fún olórí orílẹ̀-èdè wa ìgbà kan tó ti fayé lẹ́sìn Musa Ah, àbí Yaradua wọ́n ṣe bẹ́ẹ̀ náà fún Bukhari wọ́n ní káwọn èèyàn sún sẹ́yìn ní Kaaba kò lè ráyè tawaf ṣùgbọ́n gbogbo àpọ́nlé tán fún un náà ìyẹn ò pé kò rìn yóò rìn tí ì bá rìn tẹ́lẹ̀ yóò mọ̀ mí ẹlẹ́hẹlẹ́ ni bákan náà yóò ti Safa àti Marwa wọn ìbá yẹn ṣe bó ti wulẹ̀ kówó tó kò lè fowó sí iṣẹ́ hajj ó ní wàhálà nínú ó ní òpò nínú ó ní ìnáwó nínú bẹ́ẹ̀ náà sì ni ẹ̀san tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀san tó pọ̀ yọ ẹ̀yẹ rúṣin ọlọ́run iṣẹ́ hajj yìí àkójọ ńlá kan ni tó ń ṣàfihàn ìjọ kan ṣoṣo àwa mùsùlùmí eléyìí tí ò sí fún gbogbo àwọn tó bá ń pera wọn ní ẹlẹ́sìn tó kù eléyìí ẹnu wa gbà ní gbogbo bí ẹbí wọn léèrè ní gbogbo àgbà ńlá yé ẹ̀sìn wo ló ní àkójọ tó tó báyìí tó ṣe pé nǹkan kan náà lẹ́jọ́ wọn sọ aṣọ kan náà ni ó wà lọ́rùn yín ìmáàmù kan náà lẹ́nu gbólóhùn kan náà lẹ́sìn ló wọ́n sọ labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka gbogbo yẹn mọ̀ sọ àti dúdú àti funfun àti lárúbáwá àti yorùbá àti haúsá àti yíbò gbogbo yẹn mọ̀ sọ rẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ṣe jẹ́ ni ńlá tó tí ó wọ̀ sọ aṣọ tèmi náà bá wọ̀ ìwọ náà wọ̀ màtíríà ń kàn lè wọn lọ dé ṣùgbọ́n bẹ́ẹ̀ mi náà ṣe pàkájà wọn bí wọn ló ṣe wọ̀ náà kódà kan jẹ́ president inú ìjọsìn wo ní ẹnìkan ṣoṣo ló lè líìdì gbogbo wọn lágbàáyé jẹ́mọ́ tó bá dijọ́ àràfá ẹ̀yìn mọ́mù kan ṣoṣo náà ní gbogbo wọn tó sì ní kaaba ẹ̀yìn mọ́mù kan ṣoṣo náà ní gbogbo wọn ti kírun ìjọsìn wa ó sì jọra yóò sì dọ́gba á kírun bákan náà á sàlámù bákan náà ẹ̀yẹ ó sìn ọlọ́run bí eléyìí ò bá tí ì yé èèyàn tẹ́lẹ̀ bí èèyàn bá lọ hajj ọkàn yóò tún balẹ̀ dáadáa nípa Islam lè yàtùmọ̀ ìnà kọlùbì ló fi jẹ́ wípé òun ni òkú ẹlẹ́ẹ̀karùn àwọn èyí tó bá sì ń ṣe èméjì tí ò tí ì clear sí ọ̀hún tó bá dé hajj ọkàn rẹ̀ balẹ̀ pé ah alhamdulillah tó ṣe mí mùsùlùmí sáwọn ìran tó rí rí láyé tó rí lọ́fẹ́ sọ ni àbí ìfarasin lọ́hún táwọn èèyàn ń farasin lọ́hún sóun ló fẹ́ sọ ni àbí oríṣiríṣi àwọn nǹkan àmì táǹkà nu Qur'an tẹ̀ yóò fojú rí báyìí Zemzem rè makamu Ibrahim rè Kaaba rè ẹlòmíì inú fọ́tò ló ti rí kàwá bàbá kan lọ́dún tó ń ṣe hajj bó ń ṣe rí Kaaba báyìí ń bá bú sẹ́kún àwọn yẹn wá ní bàbá kí ló dé ó lóun ò lè sọ kankan ó lé lẹ́yìn ọ̀rẹ́ ìlú wa pé tó pa òun lẹ́kún ni pé àsóhun ó fojú òun rí Kaaba báyìí òun máa ń rí nínú ìwé òun máa ń rí nínú fọ́tò òun máa ń rí nínú kàlẹ́ndà ṣùgbọ́n kó wọn wo kàábà òun tún wò pé àbó òun lálàá ni bàbá ẹ̀ lálàá kàábà náà lè wò ọlọ́mọ sí ilé ìwẹ̀ kọ̀ọ̀kan wọn. àkójọ tó bù háyà ni tó kó gbogbo mùsùlùmí àgbáyé tó kó wájọ tó ń ṣàfihàn pé àsọ̀kan ni gbogbo wa ìkan ṣoṣo náà ni gbogbo wa kò sí ẹlẹ́yàmẹ̀yà kò sí ṣe tiẹ̀ lọ́tọ̀ kì í ṣe tèmi lọ́tọ̀ nínú ìsìlá ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí ló dé gbàtà wa ti hajj dé tá a bẹ̀rẹ̀ sí ní pínra wa yẹ́lẹ́yẹ́lẹ́ ṣé lọ́hùn àpínra ṣe bá bẹ́ẹ̀ ìmáàmù kan wá wà àjọ ń ṣe gbogbo ẹ̀ papọ̀ ni ẹ̀yẹ rúṣin ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dà níyàn ṣe hajj ní ọdún yìí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba kí wọ́n sẹ̀rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ìgbàgbọ́ tèmi ní òun náà ni pé gbogbo ọdọọdún ló kí mùsùlùmí máa dà níyàn hajj tó bá di wípé wọ́n gbọ́n àràfàá tọ́ wá rí pọ̀ lọ ìgbà ẹni kó tó pé tọ́ ọlọ́wọ́ lọ́dún ìgbàgbọ́ tèmi nù sọ pé òun ọ̀la ni ta ló sọ fún ọ bẹ́ẹ̀ tọ́lọ́mùbá ti sọ pé ọ̀lọ́ lọ́dún yìí nísìn kódà bó ti dá àwọn tẹ́ ẹ ti jọ dágbére fún wọn bá pàdé ẹ bá pàdé ara yín lọ́wọ́ ẹ sọ pé ń bọ̀ ọlọ́run ló rẹ̀ yín máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọọdún lọ́dọọdún ni hajj tí

kéèyàn bá lè rí ẹ̀kúnrẹ́ ládàgbà anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ní ẹ máa wù mí nígbà tí anabi ṣe ájì kẹ́yìn anabi ní ẹ wù mí dáadáa ẹ máa wo bí mo ṣe ń ṣiṣẹ́ hajj kẹ́ ẹ lè máa kọ́ sí mi torí pé kò dá mi lójú bọ́yá lọ́dún tí ń bọ̀ mo lè mọ́ wà pẹ̀lú yín mọ́ hajj kan tànàbí ṣe nu òun sì là àkọ́kọ́ òun nìkan yìí hajj kan péré lànàbí ṣe láyé ó múra lọ́pọ̀ ṣùgbọ́n ànábì hajj ẹ̀yọ kan ló ṣe hajj ẹ̀yọ kan tó ṣe òun náà kò ṣe bímọ gbàtà ànábì wọn ṣe hajj alábàá ẹ máa wò mí dáadáa o ẹ máa wò bí mo ṣe ń ṣe nítorí wípé kò dá mi lójú pé tó bá di ẹ̀mí pé màá bá yín ṣe mí ẹ̀yìn ẹ̀rú san ọlọ́run bóyì ṣe ṣẹlẹ̀ náà ni bánábì ṣe padà sí Mọ̀dínà nígbà tó parí iṣẹ́ hajj lọ́dún náà kò pẹ́ sásìkò yẹn ànábì sallallahu alaihi wasallam ìyẹn túmọ̀ sí pé wọ́n tó bá ní lẹ́mìí wípé mo fẹ́ ṣe é níbàámu bá nàbì ṣe ni a ṣe tó bá wá rí bẹ́ẹ̀ ó ronú nípa àwọn tẹ́ ìjọ lọ àwọn wo ni kó o sora rẹ mọ́ bẹ́ẹ̀ bá dọ̀hùn ẹlòmíín bẹ àwọn tí ó sora rẹ̀ mọ́ tí wọ́n bá dọ̀hùn àwọn tó ṣe wípé kò síbi tó ti ń ta sábàkà tí wọn ò mọ̀ gbogbo mọ́kà àwọn tí ó lọ sora ẹ̀ mọ́ ni àwọn tó ṣe pé àwọn jàlábíà tó dáa gbogbo ibi tí wọ́n ti ń ta pátá gbogbo ọjà tó ń ta gbogbo ẹ̀ ló mọ̀ àwọn tí ó sora ẹ̀ mọ́ ni àwọn tó yẹ pé ibi tó ti fẹ́ kan yín ni wọ́n wá káàkiri àwọn tí ó sọ̀rọ̀ ẹ̀ mọ́nu sọ̀rọ̀ ààrẹ mọ́ àwọn tẹ̀sìn yé lóòótọ́ kò sí tó burú bẹ́ẹ̀ bá parí iṣẹ́ hajj ọlọ́run ní gbogbo nǹkan tó lè ṣe ọ́ láǹfààní tó bá rí kéèyàn rà ó ń ṣe ọwọ́ ni orí irinṣẹ́ rẹ kan tó da rà á kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀rá kan tó tó wù ọ́ rà á àwọn tó gbúdọ̀ fararò náà làwọn tó nímọ̀ nípa ń tẹ́ wá ṣeun tí wọ́n mọ̀ tọ́ sọ́nà wípé báyìí ni ẹja ṣe báyìí ni ẹja ṣe ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹlòmíì máa ń lọ mọ́kà tó ṣe wípé títí tí ó fi dé kò ní rí nǹkan gidi kankan ṣe o kò ní rí nǹkan gidi kankan tó yàjú ṣe a rí ẹni tó ṣe wípé nígbà tó fẹ́ wọ tàwáàfù alákọ̀ọ́kọ́ nígbà ọkùn ọdẹ bẹ́ẹ̀ láti hòtẹ́ẹ̀lì tí wọ́n já ẹrù wọn sí wọ́n kún wọn lọ kàábà ẹni tó kún wọn lọ kàábà tó kó ogun wọn lọ́wọ́ tó mójútó wọn nígbà òun kó wọn dé kàábà ọ̀bádà wọn lẹ̀ wọ́n bá bára wọn láàrin àwọn èèyàn tó pọ̀ bàbá ń bàbá tí ò débẹ̀ rí wọ́n wá ní bàbá yẹn máa tàwáàfù ní tàwáàfù ní kíni ẹni tó mú òun wá bí òun ò rí mọ́ àwọn èèyàn bá ń tàwáàfù ọba dó lójú kan jẹ ọba dó títí títí kó tàwáàfù ní alẹ́ ni tó mú òun wá òun ò rí ọ̀rọ̀ tàwáàfù lélẹ́yìí òun ò tí mọ ibi tọ́rọ̀ wọ́n jà sí kò padà rí tàwa fún un ṣe wọ́n wá ń fi ń lọ káàkiri ẹ̀dá kùn sẹ́ẹ̀mọ bàbá yìí ó sẹ́ẹ̀mọ ẹni yìí ó bàbá tó fi ibì kan bàbá ra bí pure water wọ́n fún ní yúgọ́tì kọ́ máa mú ọ̀rọ̀ káàdé àwọn táwọn jọ wá òun ò rí wọn mọ́ lẹ́yìn ìjọ kẹta jọ̀mọ́ ni wọ́n tó rí sẹ́yìn ni ó ṣe tàwa ni ó ṣe sàfàtì mọ́ kó ṣe kankan nígbà sáà rí tó ẹ̀sà kọ̀kọ́ bò ń wọ́n jẹ náà <laughs> ẹ̀yìn ọlọ́ba náà wọ́n sì jọjọ lọ ṣiṣẹ́ hajj náà ẹ̀yẹ rúṣin ọlọ́run ó dọwọ́ gbogbo àwa tí à ń kó àwọn èèyàn lọ mọ́kà ẹ̀dẹ́ka pààyàn lọ ó bẹ̀rẹ̀ látòrí state tóbi lórí international tóbi lórí gbogbo wọn nígbà tí wọ́n bá ní ká kó àwọn èèyàn ọgọ́rùn-ún kẹ́nìkan èèyàn méjì ó líìdì wọn bóòlù èèyàn méjì ṣe fẹ́ líìdì èèyàn ọgọ́rùn-ún lóbi jẹ́ pé wọn náà gbúdọ̀ nímọ̀ nípa tó o fẹ́ lọ tó o bá ti lọ rí o gbúdọ̀ nímọ̀ nípa tó o fẹ́ lọ sí kó o béèrè kó o sì wá àwọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n nímọ̀ kó o so mọ́ wọn tó o bá ti lọ nítorí wípé iṣẹ́ hajj agbúdọ̀ ṣe gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bá anabi ṣe ní ká ṣe ẹ̀yẹ rúsan ọlọ́run nínú àwọn àṣìṣe èyí tó gbajúmọ̀ tí sábà máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń lọ ṣiṣẹ́ hajj àwọn kan òun náà ni wípé gbogbo ń tó yẹ kí wọ́n mú lọ́wọ́ tí ó ṣe wọ́n láǹfààní wọn ò ní mú lọ́wọ́ wọ́n láwọn gbára lé ọlọ́run bàbá ti wá dọ̀m wọ́n wàá máa rí àwọn èèyàn ń kàjẹ́ alájí ẹ̀dá kò sí mo ní ibi rí àlùmẹ́ta lọ́wọ́ yà ìwọ ah, náà mú owó tiẹ̀ wá ní nkálukú ti múra wá síbí èèyàn fẹ́ lọ ṣiṣẹ́ hajj kì í ṣe pé kọ́ wá máa ṣèṣe ẹni tí yà ń jẹ káwọn èèyàn máa dáwó fún ọ lọ ò tí ì lágbára ṣe hajj náà o gbúdọ̀ múra in tó jẹ lọ́hùn o gbúdọ̀ ní lọ́wọ́ bó ṣe gàárì rẹ náà ló gbé lọ́wọ́ tó sì wá kúlíkúlí tó dáa sí ìwọ lọ́ọ́ máa ṣùgbọ́n kọ́ wá dọ̀hùn kọ́ wa máa tọrọ bára kọ́ wa dọ̀hún táwọn yẹn bá já fẹ́ ra nǹkan kan máa dọ́gbọ́n yọ ọ́ lẹ̀ ẹ pàdé mi lẹ́yìn wọn ọ̀fẹ́ torí pé lánàá ọ̀tẹ̀lẹ̀ ẹ lọ gbogbo oúnjẹ tí wọ́n rà ọba ẹ̀jẹ̀ níjẹta ọ̀tẹ̀lẹ̀ ẹ lọ gbogbo oúnjẹ tí wọ́n rà ọba ẹ̀jẹ̀ níjẹrin tá bá fẹ́ padà lọ wọ́n kàn signal ra wọn wọ́n yọ ọ́ lẹ̀ tó gbọ́n tó tẹ̀lé ẹ lọ ní ìsìn náà yóò tó lọ́mọ bọ́ọ̀jọ́ oúnjẹ òun ò ní ra kankan tiẹ̀ má jẹ́ kọ́rọ̀ orí bẹ́ẹ̀ tó o bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj gbìyànjú kó o mú nǹkan tó o fẹ́ lò lọ gbìyànjú kó o mú lọ́wọ́ torí pé ìṣesí yìí ìṣesí tí kò dáa rárá bó ti wòye ọmọ ni àti ẹ̀dúpẹ́ lẹ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tó bá fẹ́ lọ hajj tí ọba bá bọ́ọ̀dù lọ wọ́n padà fún lówó tó bá dọ̀ nínú owó tó san so nínú owó tí wọ́n fún náà lẹ́yìn ọba jẹ́ oníjẹkújẹ èyí náà tó láti gbọ́ bùkátà kọjẹ kó mu ẹ̀yẹrú san ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ hajj tí wọ́n bá wá fún ọ lówó kó o fi jẹun ẹlòmíì ọmọ ní jẹun yóò lọ máa ra electronics ó fẹ́ ra fídíò ó fẹ́ ra tẹlifíṣàn ó fẹ́ ra rédíò ńlá kan ó fẹ́ ra bàtà yóò wá lọ fi ẹ kìnnì kan bá mo fẹ́ mú lọ ilé fún mo fẹ́ bá lágbájá jàlábíà mẹ́ta mo fẹ́ bá ara lọ kìnnì náà mo fẹ́ bá ara jàlábíà kìnnì kan gbogbo tó ààrẹ kó fi jẹun kò ní jẹun yóò wá eyín ni ọmọ ràjọ àti gbọ́ ti bá délé ẹ̀mí ọ lọ ṣiṣẹ́ lọ́hùn gbogbo àwa tá a wà ń lé tá à ń retí pàwọn aláàjì fẹ́ dé ó dáa lóòótọ́ ká bá a mú nǹkan bọ̀ ṣùgbọ́n kì í ṣe pọ̀ lọ ṣiṣẹ́ lọ́n gbogbo owó tó bá mú lọ tí ń na ń dínkù ni kò lékún àfẹn tó bá ní tọ́jú pé wọ́n tún sẹ́ǹdì owó sí lọ́hùn ṣùgbọ́n gbogbo wa kọ́ la rí bẹ́ẹ̀ bó o bá ti dọ̀hún máa jẹun nítòdà torí pé àwọn ẹsẹ̀ wọ̀nyí jàmá kì í ṣe iṣẹ́ téèyàn lè ṣe láì mu òye ọkọ ó sì lè bọ́ sí nǹkan mi kò tún jẹun ẹ̀yin arúsàn ọlọ́run ẹ máa jẹ́ aṣọ fáwọn èèyàn tó ń fẹ́ lọ hajj pé má bàa ra nǹkan kan bọ̀ sá jẹun lọ́hùn ẹ̀ torí ẹ̀ náà ní òjò yọ ọ́ má bàa torí mi kọ́ bọ́ bá ti dé ẹ̀ alhamdulilayi àdúgbò lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n torí ẹ̀yin èèyàn náà ní òjò ń jẹun kódà mo ti ra jàlábíà ó tún fifty báyìí tí màá pín tí n bá délé wọ́n tan ara rẹ̀ jẹ wọ́n ń ta jàlábíà nàìjíríà náà kódà èèyàn ó rò pé sàwọ́dí náà ti rà ní wọ́n ń ta nàìjíríà náà ṣùgbọ́n tó o bá wà jẹun owó tán fún ọ pocket money níhùn fi jẹun tó dáa ẹlòmíì ó tún sèèfù owó òun kò tún ní iná yóò di wálé yóò di wálé padà yóò wà máa lẹ̀ máwọn èèyàn káàkiri máa tọrọ báárà lọ́dọ̀ àwọn èèyàn eléyìí ìṣesí tí ò dáa ni ẹ jẹ́ ká jìnnà sí ọ. àfọwọ́ abdullahi ọmọ abbas kọ́lọ́mọ bá kọ́ bá yọnu sí wọn wọ́n ní ní àkọ́kọ́ ọjọ́ àwọn ará yemen tó ń bá wá ṣiṣẹ́ hajj àwọn ètò ẹ̀mú kankan lọ́wọ́ wọ́n làwọn agbára lé ọlọ́run ọlọ́run wa sọ àyà kalẹ̀ nítorí ìṣesí wọn yìí wípé ọlọ́run wa tẹ̀sán wádù ẹ máa ní ìpèsè ẹ bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj ẹ ní pèsè nílé kẹ́ ẹ tó lọ ẹ ní pèsè nítorí àwọn kan máa jẹ lọ́hùn fa inna khayra zadi taqwa torí pé ìpèsè èyí tó dára jùlọ òun náà ní bẹ̀rù ọlọ́run wọ́n bèèrè lọ́wọ́ àáfàá wa Sufyan bin Uyayna wọ́n ní rẹ̀ Sufyan ọmọ Uyayna àwọn èèyàn kan bẹ́ẹ̀ irun ẹran làwọn fi ṣaṣọ tí wọ́n máa ń wọ̀ tán bá wá sí hajj wọn èyí sì mú nǹkan kan lọ́wọ́ kódà tán bá rí ẹni tó tún di oúnjẹ lọ́wọ́ wọ́n ò rí ẹni ẹbí ẹni tí ò nígbàgbọ́ nu ọlọ́run ìwọ gbára lọ́lọ́run ó tún bọ̀ ní mọ́kàn tó mú oúnjẹ lọ́wọ́ Sufyan ibn Uyayna ó ní gbogbo àwọn tán bá ń ṣe bẹ́ẹ̀ olókùrọ̀ ni wọ́n o ó ní kódà ọ̀tá súnnà ni wọ́n kódà ẹ má jókòó tí irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn aláṣejù nínú ẹ̀sìn ni wọ́n ẹ má bá wọn sọ̀rọ̀ ẹ má bá wọn ṣe àwọn tí bá ń sọ pé kí ẹ má mú tẹ́ jẹ lọ́wọ́ sí hajj nítorí pé lọ́hùn wọn ò sọ pé wọ́n máa fún yín lóúnjẹ o ó gbóúnjẹ rẹ lọ́wọ́ bí mi bá wá kun ó kàn kun ni o gbúdọ̀ ní ẹni tó máa jẹ o gbúdọ̀ ní nǹkan tó máa rùn lọ́wọ́ ẹ̀yin arúsàn ọlọ́run ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n tún ti sọ àyè yìí di àyè tó ti lọ tọrọ bára ẹ rí àwọn èèyàn míì hajj náà láwọn wá ṣe tán bá ti dé gbàrà báyìí wọ́n bá di afọ́jú ọ̀sán gan ẹ̀ ń ẹjọ́ dé hòtẹ́ẹ̀lì tó rí pé kò sí nǹkan kan tó ṣe é nígbà ọba tó níjọ́ kejì ọba bá mọ́ bó ni ojúṣe láyé afọ́nà nù abẹ́ni tó ní ọwọ́ méjèèjì ọba tó rí pé ńgbà tó bá padà kan ni lórí àwọn àgbà ṣé wọ́n gé lọ́wọ́ ni àbí bó ni yóò wá ṣe ra aṣọ sọ ẹgbẹ́ lè báyìí ọba máa tọrọ bára kò ní o ẹ rí wọn tí wọ́n kó wọn abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ó má ṣe lè wọ ẹnìkọ̀ọ̀kan wa arúsàn ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dà níyàn hajj ní ọdún yìí pàápàá jùlọ lọ́dún tá a wà yìí ẹ jẹ́ ọlọ́run dàníyàn wọn o lọ hajj lọ́dún yìí kó tó hajj kí sì ni tó fà á òun náà ni pé tó alájí gbogbo ni ntọ́sẹlẹ̀ lẹ́sìn náà ní báyàn lẹ́rù ibi tí wọ́n ti wọlé nù gbóòlé lílọ báyìí ẹ̀rù ń bà wá kódà àwọn àkíyèsí tá a tún rí sí yín bẹ́ẹ̀ sì àlè ní ẹ má lọ mọ̀tẹ́ bá fẹ́ lọ ẹ̀dì oúnjẹ yìí ẹ̀dì mara èyí ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé wáàsí gbúdọ̀ pọ̀ fáwọn aláàjì lọ́dún yìí torí pé pẹ̀lú tó lẹ́sìn oríṣiríṣi nǹkan làwọn yóò gbé sáwọn èèyàn lọ́kàn lọ́dún yìí ẹ̀yìn òòrọ̀ gbọ́dá sí ibẹ̀ náà ló kù sí bọ́lá báyìí sọ pé ò ní kú bẹ̀ níbi táwọn tí wọ́n kúkú ti kú lé síhun ààrẹ lòmíì tí wọ́n ṣubú lé lórí tí gbogbo àwọn tó ṣubú lé lórí kú tóun tó ṣubú lé lórí sì dìde tó wálé tí nǹkan kò ṣe eléyìí ni kẹ́ ẹ jẹ́ ká ní lẹ́mìí lèèyàn lè fi nífọ̀kànbalẹ̀ láyé ẹ kí ni kàmá jẹ lọ báyìí kí n bọ́ ibi kan lọ́sàá kù sí ẹnìkan náà ọmọ ìyá wa yìí ti káàfù lọ́wọ́ àlùlọ́ àwẹ̀ tọ́lọ yìí lórí ìnàró lọ́wọ́ tó ti ń sọ̀rọ̀ ó sì ti kú lórí ìnàró kódà à ń sẹ ẹtìta ló mú lọ́wọ́ kò bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí sì dá ẹ lára ṣé mọ́kà lè mú lọ. ẹ̀yin arúsàn ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dà níyàn hajj lọ́dún kó tún àníyàn rẹ̀ sí o kó gbà wípé bọ́lọ̀ bá ti kádàrá pé kó wọn ó o kú ní mùsùlùmí lẹ́yìn tó mọ ọlọ́run lọ́kàn ṣoṣo ó lóore fún ọ ní kó kú lọ kan di oúnjẹ kan kò má di. kọ́ wa dọ́gbọ́n gbé lọ o tún gbé ara mi o tún di òǹdè lábẹ́ ara mi òfin tàn wá nítorí pé kí ni o ọ̀fẹ́ jẹ́ kárafa rẹ̀ ọ jẹ́ àràfà alálọ́bọ̀ ẹ jẹ́ ká kíyèsí ara wa eléyìí ń dé tí gbọ́ wa àwọn èèyàn ń béèrè béèrè lórí rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ ṣe hajj tó fẹ́ ṣiṣẹ́ hajj kó bẹ lọ́hùn kó sì ṣàfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ kúrò níbi gbogbo nǹkan tó lè ní kó da nǹkan mí àwọn kan lọ bá anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn wọ̀nyí wọ́n tó mẹ́wàá wọ́n làwọn fẹ́ gba islam anabi sallallahu alayhi wa sallam anabi ṣe báyà fún àwọn mẹ́sàn-án nínú wọn ó fi ẹnìkan lẹ̀ anabi ò dá sí àwọn yìí wọ́n ń bèèrè pèrè òjíṣẹ́ ọlọ́run mẹ́wàá la wà eléyìí ń kọ́ tọ́ pátì anabi ní bẹ́ẹ̀ ni ní mo ń wò ó nǹkan kan kò lè gba islam bí anabi ṣe sọ̀rọ̀ anabi ò yasọ rẹ̀ o bẹ̀tẹ̀ anabi mà bá anabi ṣe sọ ọba kọ́ ọba bẹ́ẹ̀ aṣọ ìgbà tí ó yọ nǹkan jáde ó ń dè ló mú jáde bẹ́ẹ̀ anabi ní ẹ̀hẹ́n ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ní yọ yẹn kúrò mẹ́ anabi ní man ashraka tamima man allaqa tamima faqad ashraka anabi ní gbogbo ẹ̀ tó bá de ó ń dè mara ó de pàrọ̀ mara anabi ní kì í sọ bó wà lẹ́yìn tó lọ hajj tó fẹ́ lọ ilẹ̀ mímọ́ tátún wá ní kó di mara lọ hajj ìyẹn ló ọlọ́run ẹ ká kíyè sára o tó bá pẹ́ kú náà ti tó nǹkan sí ibi orí ọ̀sá lọ kódà kọ́ wọnú yóò wà lọ́bẹ̀ kọ́ ọ lọ dúró sórí igi orí igi ń gan ni ààyè rẹ̀ tó wa àwa náà ń kiri bí ṣe wa àwa náà ń innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ṣe rí kúta ìfẹ́ gbọ́n pẹ̀kí rẹ̀ kí báyìí lẹ́ẹ̀jọjọ ṣe níjọ tó tásìkò bá tásìkò ọba sì tó kódà ká gé orí rẹ̀ kọ́ bọ́ọ̀lẹ̀ báyìí yóò tún so máa padà ó tún délé nǹkan kan ò ní bá ti léyìn lẹ́ẹ̀mí jàn máa ọkàn yìí ó balẹ̀ Kaduna State pásítọ̀ kan ó pé yóò kú pé tí ọba jáwọ́ pé láìpẹ́ yóò kú gọ́fúnà yẹn wá sọ wípé à ah, pé á kú yẹn gun èéfín dèrò bá mùsùlùmí pé ẹ dákun ẹ bóun bí léèrè kọ́ sọ ìjọ nítorí fẹ́ gbọ́ nìyẹn ìjọ tí kú yẹn ó jẹ́ ó jẹ́ kó wọ́n gbọ́ nítorí pé nínú fámílì àwọn gan ẹ̀mí àwọn èégún tó báyìí òun ti ń retí ikú yẹn gan pé àwọn ẹ̀gbọ́n bàbá àwọn bàbá àwọn wọn ò tòun yìí ó ti yẹ kíkú yẹn ti wá ti pẹ́ so ẹ bá òun sọ pásítọ̀ nǹkan sọ ìjọ tí ikú yẹ tí ó ṣe kí ni o <laughs> tí ó yá so àwọn mùsùlùmí ẹnìkẹ́ bí ìgbà kẹ́nìkan máa sọ fún ìgbà yẹn ó sì sùn ah, ìgbà wọlé yẹn ò ní sùn bóòsù lẹ́yìn mọ́gírìbì bóòsù lẹ́yìn ìṣáì bóòsù lẹ́yìn ìṣáì ó lè dáago mẹ́wàá ó lè dáago mọ́kànlá ẹlòmíì lè ṣiṣẹ́ ó lè pa àbúkà lòun ó tó ṣe kí ni o bọ́ọ̀ bá wá ṣàìsùn wọn ò bí ọ̀dà tó bá dọ̀sán ọjọ́ kejì ó lọ́kọ̀ọ́ so onwe yẹn fi èyàn dẹ́rù bá mùsùlùmí bẹ́ẹ̀ bá ti gbọ́ yẹn yé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ẹnìkan wá pàdé ẹ lọ́nà olóhùn iná sí ọ̀pọ̀ òkú níjọ́ méje rẹ̀ àjọ méje gan jìnnà ànábì ní ta bá ti sùn kámọ́rò ló pa dalẹ̀ bá bá dalẹ̀ kámọ́rò pa àgbọ̀njú ṣe tuntun ọlọ́run ká bẹ̀rù ọlọ́run gbogbo yìí tá ibadallah udkurullah yadkurkum ẹ̀dá máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa washkuru ala ni'amihi yazidkum ẹ̀dá ká máa dúpẹ́ lórí àwọn orí tọ́lọ́wọ́n bá ń ṣe fún wa ní gbogbo ìgbà ọlọ́run bó máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa ń tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá sí ila salatikum yarhamkumullah.